الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاة لمقصدي وهو الذي نصر وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سيرنا على نهج خليل محمد وبقول ما شرى الشريعة نسلو وعلى مقولة الكريمة نهتدي ولكل قول نستدل بها يدل أو بالحديث بواسطة من مسند أو بالحديث بواسطة من مسند الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما níbi kíkọ àwòrán lọ́wọ́ olóró ṣe ní wọ́n máa lè dí ìgbìmọ̀ àwòrán lọ́wọ́ olóró ṣe ní. لعنت له الدنيا ولا على سراها الحكيم قال الله قال رسوله وما لدين الله أفضل مرشد وما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله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 يسلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga jù tọ́lọ́run ọba ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Òun náà ni pé Ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí máa kọ́lọ́mọ́jì kó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Àbẹ̀lọ́run kọ́lọ́run kó pa wá ní Mùsùlùmí àbẹ̀lọ́wọ̀n kọ́lá jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè kó wúlò fún wa ní gbangba ta alkiyama kó wá ṣe wá ní ẹni àlìjánà pẹ̀lú sábàbí islam lẹ́yìn wá gba náà adúpẹ́ gbogbo àwọn oore tí ó kù tọ́lọ́wọ́n bá ṣe fún wa àwọn oore náà kọ́lọ́ mọ́jì kí ó bàjẹ́ àlékún oore kọ́lọ́wọ́n kó tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ fún alálàáfíà kọ́lọ́wọ́n sálẹ̀kún àlàáfíà fún wa àwọn tí ó lálàáfíà kọ́lọ́wọ́n kó bá fún alálàáfíà ó fi fọkànbalẹ̀ sí bí ìkọ́lọ́wọ́n sálẹ̀kún fọkànbalẹ̀ bíi gbogbo ibi tí ó sì fọkàn balẹ̀ kọ́lọ́n kó fọkàn balẹ̀ sí i abẹ lọ́run ìbára wa sọ̀rọ̀ ti tò ní kọ́lọ́n ṣe ni tí àfìrí ìyọ̀nà ọlọ́run mọ́ ṣe ni tí ẹnì kọ̀ọ̀kan wá àfìrí ìbínú ọlọ́run la hawla wala quwwata. so tafsiri wa àná suratu Maryam láti àyà ẹlẹ́ẹ̀keje onáà ni a ti bẹ̀rẹ̀ tafsiri ní àná so wọ́n máa kà fún wa tẹ̀fsìrì tí ọlọ́run bá sọ di ọ̀run fún wa láti lè ṣe ní àná ká tó wá kọ́ntínú láti máa bá tẹ̀fsìrì náà lọ. Nam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya Zakariya inna nubashiruka bi gula ghulamin ismuhu الحياة يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى náà ọlọ́run bá ti ọlọ́run rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ó pe Zakariya ìkan nínú àwọn ànábì ọlọ́run ọba oní Zakariya tó dẹ̀ jẹ́ ànábì fún àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ọlọ́run ọba fẹ́ ṣe oore ńlá fún un nígbà tí gbogbo èèyàn máa ń ròyìn pé oore ò lè dọ́dọ̀ èèyàn mọ́ ọlọ́run ọba fẹ́ mú oore èyí tó jẹ́ wípé yóò dọ́dọ̀ rẹ̀ táfi mọ́ ma agbára ọlọ́run pé agbára ọlọ́run ọba ò ní gbèdéke kò sígbà tí agbára ọlọ́run ọba ò lè ṣe nǹkan tí ó máa jẹ́ nǹkan tí ó máa kà wá láyà ọlọ́run ní iná ọ̀nùbà ṣírùkà. iná ọ̀nùbà ṣírùkà bí kúrò àmì nísìmọ̀ òwúrò àyà. ọlọ́run bá ní à ń fún ẹ nírò nípasẹ̀ ọmọkùnrin orúkọ ọmọkùnrin náà yóò sì máa jẹ́ yáyá ìdẹ́gbẹ́ àṣàlàyé fún wa lánàá pé ọlọ́run ọba ó ṣàánú ànábí ọlọ́run ọba yìí ó fún ní ọmọ. tó jẹ́ pé ó máa gba nùbúwà ìjánabi ní ọwọ́ rẹ̀ ọlọ́run ọba ó tún fún ní ọmọ ọkùnrin torí pé ànábì ọlọ́run ọba ọmọ ọkùnrin ni máa ń jẹ́ lẹ́yìn wá gba náà ọlọ́run tún wá pọ́n ẹni tó lọ́nà bá fẹ́ fún un lé ọlọ́run fúnra rẹ̀ ló tún wá sọ ní orúkọ ọlọ́run wá sọ ní yáyá ẹni tí ó máa ṣẹ̀mí lọ títí ayérayé torí pé wọ́n padà pa yáyá ní ẹni tí ó kú sí tó kúkú ṣẹ̀yí dín tó ọba kan ló ní kí wọ́n lọ pa ìtẹ́pẹ́ ní wáyé ti kú sẹ́yìn dí yóò máa sẹ̀mí lọ ní títí ayérayé so orúkọ rẹ̀ ọ̀hún jẹ́ yáyá ọlọ́ni lámìnájì àlá. lámìnájì àláwó mìíràn kọ́ni lùsọ̀míyá. ọlọ́run ọba ní kò tí ì sẹ́ni kankan tó ti jẹ́ irú orúkọ yìí orúkọ tá a fún yáyá yìí láàrin àwọn bànú Israel òun ni orúkọ àkọ́kọ́ tí ó lé ní àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ ní Yahya. Qala rabbi anna yakunu li ghulam. ẹ rí ànábì ọlọ́run ọba yìí ó wá ń béèrè lọ́wọ́ ọlọ́run ó ti mọ títóbi ọlọ́run ṣùgbọ́n ó fẹ́ ní lè kí bá ṣàlàyé fún wa dáadáa ọba mi báwo ni ọmọ ti fẹ́ jẹ́ bó o lọmọ ti fẹ́ wà fún mi ìwọ ọlọ́run bá mi. ọ̀gá tí mo àti àkùrọ̀. ìyàwó mi ti dé ipò ẹni tó dàgbà lágbà tó dẹ̀ ti di ẹni tí ò lè bímọ so ìyàwó mi ti di àgàn torí pé ó ti kọjá ẹni tó lè bímọ. Lákọ̀dí balọ̀kùtù òmìnira òkèdà rẹ̀ ti ń yára. Èmi náà sì tún nìyí, mo ti lọ dé ìtì ń yá ipò ìdarúgbó kùjẹ́kùjẹ́ tí gbogbo egun èèyàn ó ti lẹ̀ tán yányán tí gbogbo ohun èèyàn tí ó ti di funfun tán yányán èmi náà ti wà ní ipò bẹ́ẹ̀ níbi dídàgbàlagbà. ọ̀nà kàdáàlì kàkọ́ làwọn bùkẹ́ wò aláìyá ayé nù. ọlọ́run ọba wa ń sọ pé kí jìbìrì lò máa sọ fún un pé. ọlọ́run ọba ní kó wọn máa sọ fún yín pé kàdálíkà kọ́ọ́lá rọ́bù. pé ọlọ́run ọba tó ọlọ́run ọba tó jẹ́ wípé òun ló ní agbára tó jẹ́ pé nǹkan kan kò lágbára lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba náà ọlọ́run ọba yìí bí ó ti sọ gẹ́lẹ́ òun náà nìyẹn so ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wá sọ òun náà ni pé wúwa àlàyé ayélu ẹ̀rí o àlámọ̀rí yìí àlámọ̀rí tó jẹ́ wípé ó rọrùn púpọ̀ ní fún èmi ọlọ́run ọlọ́ni àlámọ̀rí yìí o nǹkan tó ṣe wípé ó rọrùn ní fún èmi ọlọ́run tí ò sí èméjì bẹ́ẹ̀. وقد خلقتك من قبل ولم تك شيئا ìwọ tó jẹ́ Zakariya gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ọlọ́run ọba dá ọ síwájú kó o tó máa sọ kí tó sọ pé mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe fún ọ yìí mo ti dá ọ síwájú walam taku shay'an nígbà tí wọn náà jẹ́ nǹkan kan èmi ọlọ́run ọba ni mo jẹ́ kó wá padà di nǹkan mo tún wá ní mo fẹ́ dá nǹkan kan tó náà máa jẹ́ nǹkan so kò yẹ kó jà mí níyàn nípa rẹ̀. ọ̀la bíjìrì àyà. sọ Zakariya ó wá bẹ̀ lọ́hùn pé rọ́bìjì àlè àyà ìwọ ọlọ́run ọba ó wá ṣe fún mi àmì tí màá fi mọ̀ pé ó máa fún mi ní ọmọ. نعم قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا wa ń ṣàlàyé fún pé àyàtúkà àmì tó o máa rí òun náà ni pé. àyàtúkà ìlú náà sọ̀sọ̀lá sọ̀lá wa ní ìsọ̀rí. o ò ní lè máa báwọn èèyàn sọ̀rọ̀. láàrin ọjọ́ mẹ́ta tí ó tẹ̀léra wọn àwa sọ fún wa pé ọ̀rọ̀ kan náà ni ó lè máa sọ òun náà ni subhanallah àbí tó bá fẹ́ máa ṣe àwọn nǹkan lọ síwájú ọ̀rọ̀ yẹn nìkan òun náà ni ó lè máa sọ. ẹ̀rí Zakariya òun náà wá jáde aláàkọ́ omi ì ó jáde sí àwọn èèyàn rẹ̀. àwọn tó jẹ́ pé àwọn náà ń tẹ̀lé òun náà gẹ́gẹ́ bó ti jáná bí ọlọ́run ó wá jáde sí wọn láti inú ilé ìjọsìn rẹ̀ ó jáde sí wọn ó jáde láti inú ilé ìjọsìn rẹ̀ náà. àwòhá ilé yìí ń sàbíhù bókìrò tó àṣíyá. ó wá nàka sí wọn ó nàka sí wọn nìyẹn ó ṣe ìṣàrà lọ́sọ́dọ̀ wọn torí pé ó ti sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá sọ fún wọn pé ẹ̀yin náà o ẹ máa ṣe subhanallah subhanallah débi ni ó máa ṣe ẹ máa bá mi ṣe láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ nítorí pé ẹ máa bá mi fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́yìn náà bẹ́ẹ̀ mọ̀ pé oore yìí oore lọ́jọ́ kárí wa ni torí oore ìjánu bí Ọlọ́run oore kan tó ga ni gbogbo wa ni ó ṣẹjọ kárí nà. yàrá ayá ó lè kíta bàdókòó wá. Ọlọ́run ọba nígbà tí yáyà wá dàgbàlagbà. ọlọ́run wa pè yáyá ọlọ́run kí yáyá kó gbá ìwé tó bá ń lẹ̀ tàbí ìwé fún ọlọ́run ọba ní kó gbá mú kó wà tamani kéèyàn gbá ìwé mú pẹ̀lú kó wà nǹkan kan àwọn nǹkan mẹ́ta òun náà ni alákọ̀ọ́kọ́ kó há ìwé náà sórí ẹlẹ́ẹ̀kejì kó gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta gbogbo òfin tí bá ń sọ kó gbà mú pẹ̀lú agbára. wàhálà tí iná òye kókò náà sọ ọlọ́run ní àfitá yáyá àfitá lọ́rẹ ìmọ̀ ajána bí ọlọ́run olè yẹn fi máa ń láàrin àwọn ènìyàn ọlọ́run ní àwọn àfitá lọ́rẹ nígbà tó wà lọ́mọ kékeré àwọn afọwà ni pé éèjì wo ló wà mo sọ fún wa pé ó kéré jù yóò jẹ ọmọ ọdún mẹ́wàá pẹ̀lú àdìsí tí wa lánàá wàhálà náà. من لدنا زكاة so ọlọ́run ọba wa ṣe yáyá ọlọ́run ọba ṣe ní ànánáhùn ọlọ́run ọba ní afita lọ́rẹ̀ ànánáhùn àánú àtọ̀dọ̀ àwọn ọlọ́run mílàdúnná látọ̀dọ̀ àwọn ọlọ́run afita lọ́rẹ̀ àṣelànà bí ọlọ́run àtúnṣe ní ẹ̀dọ́gbọ́n àtúnṣe dáhùn yóò tún máa nífẹ̀ẹ́ ọlọ́ni àwa la ṣe bẹ́ẹ̀ fún ọlọ́ni wà ọlọ́ni àwọn látún wá sànú rẹ̀ gbogbo tí ń jẹ́ nǹkan ìdọ̀tí ọlọ́run òjò ṣẹlẹ̀ sí ọlọ́run òjò ṣẹlẹ̀ sí àṣàlàyé fún aláàánà yìí pé yáyá ó jẹ́ ẹni tó ṣe wípé kò dẹ́ṣẹ̀ rárá kódà kò gbèrú ẹ̀ṣẹ̀ rárá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti dá náà wàkánà tẹ̀ ọlọ́run ọba wa ni yáyá yẹn o kánà tẹ̀ kí ìyanu olùbẹ̀lú ọlọ́run ọba òun lọ́jẹ́ eléyìí níbi tá a bá tẹ̀sí dìde ní àná so lónìí abẹ́ láti bí àyà fourteen suratu Mariam Quran nineteen láti bí àyà fourteen. أعوذ بالله من الشيطان الرجيم وبرا بوالديه ولم يكن جبار عصيا وسلام علي يوم ولد ويوم يموت ويوم يبعث حيا ويقول في الكتاب مريم إذ انتظرت به أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Zakariya ọlọ́run ti wá kú ní ọ̀dọ̀ ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ti wá bọ́ sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ tí ó ń jẹ́ Yahya ọlọ́run ọba wá ń sọ àwọn qualities àwọn ìwà dáadáa tí ọlọ́run ọba gbé sí ara yáyá ọlọ́run ọba ní nǹkan tí mo fún yáyá ọlọ́run ọba ń ṣàlàyé ẹ̀ ọlọ́run ọba ti ṣàlàyé àwọn nǹkan mẹ́rin fún wa ní àná àbí sọ pé ọlọ́run ọba ti ṣàlàyé nǹkan márùn-ún fún wa alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba fún ní alikitab ìwé ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba fún ní ìmọ̀ dájọ́ fáwọn èèyàn láti inú ìwé tọ́lọ́run ọba gbélé lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba mú àánú rẹ̀ ó ṣe fún yáyá ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ọba ṣe yáyá ní ẹni tí ò máa dẹ́ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí ò dẹ̀ máa gbèrò ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ gbogbo a ìgbésí ayé ẹ̀ máa kò sí dọ̀tí kankan nínú ìgbésí ayé ẹ̀ ẹbọ ò sí ń bẹ ẹ̀ṣẹ̀ ńlá ò sí ń bẹ ẹ̀ṣẹ̀ kékeré ò sí ń bẹ ẹ̀ṣẹ̀ afọkànru Ọlọ́run ti òdìsí ò sí ń bẹ fún un. ẹlẹ́ẹ̀karùn-ún Ọlọ́run bá wa ṣe yáyá Ọlọ́run bá ṣe ní olùpáyà Ọlọ́run. Ọlọ́run wa ń sọ fún wa ìròyìn míì tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà Ọlọ́run ni wàá bá rọ̀mù wà nídẹ́yìn ọlọ́run ọba ní ọmọ rere lọ́lọ́run ọba ṣe yááyá fún ìyá àti bàbá rẹ̀ so olóbi jẹ́ pé kéèyàn jẹ́ ọmọ rere fún ìyá àti bàbá lára ntí ẹ̀sìn tó pè wá lákìyèsí sí nìyẹn olóbi jẹ́ wípé lẹ́yìn ìtẹ̀lé tọlọ́run àti tẹ̀lé tó ìtọ́lọ́wọ́n ọba máa ń fi tẹ̀lé náà ni pé ká ṣe dáadáa sí ìyá àti bàbá wa ṣùgbọ́n àwọn tó wá jẹ́ àwọn ànábí ọlọ́run àwọn ní agbọ́dọ̀ jẹ́ ìkọ́ṣe tó ga jù níbi ìmáa ṣe dáadáa sí ìyá àti bàbá àwọn èèyàn kan máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn àwọn kan rò pọ́rọ̀ tó dáa ni wọn ò rí lákọọ́lẹ̀ ẹ̀wọ̀n ni ẹ̀ẹ́ ọlọ́run ti mọ̀ pé ànábì kò sí ti fẹ́ ṣe lọ́dọ̀ ìyá àti bàbá rẹ̀ ọlọ́run á ti mú bàbá rẹ̀ sọ́dọ̀ ó ti wá mú màmá rẹ̀ sọ́dọ̀ ara o àwọn ànábì ọlọ́run ọba kan rèé tó ti ṣáájú lọ tí ọlọ́run ọba fi bàbá wọn àti màmá wọn lẹ̀ tí wọ́n dẹ̀ dàgbà lágbà bàbá wọn àti màmá wọn tí wọ́n sì jẹ́ ọmọ rí fún bàbá àti màmá sòkan aráyé tànàbí wà ní lè jẹ́ ọmọ rẹ fún bàbá àti màmá rẹ̀ sòdàgbà sọ wípé ọlọ́run á mú bàbá àti màmá rẹ̀ kúrò nítorí pé kọ́mọ́ bá àṣẹ wọn rárá o kò rí bẹ́ẹ̀ rárá ètò tọ́lọ́wọ́n bá ti ṣe òun nìyẹn nípasẹ̀ tànàbí tó bá fún ẹnìkan ní nǹkan kan tó bá débi ẹdẹ ẹlòmíì kò ní fún ẹlòmíì ní nǹkan náà so ká ronú àròjù láti máa mú àwọn nǹkan tí a bá rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ tí a bá rí ká má máa ronú àròjù rẹ̀ so lára àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé bàbá wọn ń bẹ láyé òun náà ni yáyá wà Suleimanu tó bá bàbá rẹ̀ láyé màmá ẹ̀ wà láyé ó dẹ̀ jẹ́ ní eré fún wọn so àtàwọn ànábì ọlọ́run ọba míì náà so látara bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ní ìkọ́ṣe dáadáa fún wa nípa pé ká ṣe rere sí ìyá àti bàbá wa so káwọn náà gbìyànjú ká jẹ́ ọmọ rere fún ìyá àti bàbá ọlọ́run wa ní yáyá o wàbádùrán. wàbádùrán bí wà mí lẹ́yìn. ọlọ́run ní yáyá ọlọ́run ní ọmọ dáadáa ni kò kì í ṣe ákọ́n lè wà lédè ẹni tí yapa ìyá àti bàbá rẹ̀ ọmọ tó jẹ́ ọmọ rere ni fún bàbá ọmọ rere ni fún màmá. ولم يكن جبارا عصيا ọlọ́run bá wá ròyìn yáyá fún wa sí i òun náà ni pé ọlọ́run ọba ní wàlámùyẹ̀kún jàbárọ́n kò máa jẹ́ alágídí èèyàn làwọn àfáà fi sọ wípé nínú àyà yìí àwọn kan wọ́n yìí ń fa jáde ń bẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá lọ wo ọmọ tó jẹ́ wípé ó jẹ́ ọmọ burúkú sí ìyá àti bàbá rẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá lọ wo irú ọmọ bẹ́ẹ̀ yóò jẹ́ jàbáàrù lórílẹ̀ ẹni tí ó máa wùwà pété alọ́fẹ́ mú mi lórílẹ̀ ni ó jẹ́ sọ̀rọ̀ tí sọ nìyẹn tí wọ́n bá ti máa tọ́jú ìyá àti bàbá rẹ̀ ìwé àwọn níbẹ̀ inú kó máa náwó ànádànù kó máa balẹ̀ jẹ́ inú kó máa wà tí ò dáa lórílẹ̀ so torí pé ìmọ̀ ṣe rere sí àti bàbá lọ́rọ̀ àti níṣe ìmọ̀ jẹ́ kéèyàn ó jẹ́ dáadáa ni nípasẹ̀ ọ̀tọ́lọ́hún ìmọ̀ jẹ́ kéèyàn ó jẹ́ dáadáa lórílẹ̀ ayé ni tí ó sì méjì bẹ́ẹ̀ so olóbi jẹ́ pé ọlọ́run ni wàlámùyàkùn ولم ọlọ́run ọba mi kìí ṣe jàbáàrọ̀n ẹni tí máa wù dọ́bà wù níwà tí ó máa ṣàbòsí sáwọn èèyàn lórí ilẹ̀ tí ó máa balẹ̀ ẹlẹ́jẹ̀ ọlọ́run ọba ní yáyá ò kìí ṣe bẹ́ẹ̀ àṣìyá kò kìí ṣe olùyapa ọlọ́run olùbẹ̀rù ọlọ́run ni ẹnìkan ọyọ́ bóun níbẹ̀rù ọlọ́run kọ́ á má ṣe dára sí àti bàbá yẹn kò ní sọ pé oníbẹ̀rù ọlọ́run kí báwọn afá ti sọ ó máa jẹ́ ẹni tí ó máa ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ àràtà àmì téèyàn fi máa ń mọ̀ pé ẹnìkan olùyapọ̀ ọlọ́run ni ẹnìkan ẹni tí ń ṣe bó ti wù lórílẹ̀ ni òun ni kó máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì náà. وسلام عليه يوم ولد ويوم يموت. ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nípa yáyá oore tọ́lọ́run ọba ṣe fún yáyá ọlọ́ni salamun alẹ́ ó kọ́ ọlọ́ni jẹ́ salam ọlọ́run gangan ní jẹ́ salam ìtumọ̀ salamu ni wípé gbogbo ohun tí ń jẹ́ àìda ẹni tó làkú bẹ́ẹ̀ ọlọ́run ọba làkú níbi àdínkù ọlọ́run ọba làkú níbi àìda so gbogbo ohun tí bá ti ń jẹ́ àdínkù. gbogbo tí bá ti ń jẹ́ àìdá ọlọ́run ọba ti ń jẹ́ sàlámù nìyẹn so ọlọ́run wa nìyí ọwọ́ àníkà náà máa lo sàlámù aláìkùn bọ́lá ṣe náà nìyẹn ipe ìmọ̀ kúrò níbi ẹsẹ̀ ìmọ̀ kúrò níbi àìdá ìmọ̀ kúrò níbi ètè èṣù kó máa jẹ́ nǹkan tí ó máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa. so ló ń jẹ́ sàlámù nìyẹn ọlọ́run ni àti wọ́n á ṣe é fún yáyá sàlámù aleikum. sàlámù aleikum. ọlọ́run ní lílà kúrò níbi ètè èṣù lílà kúrò níbi àdínkù lílà kúrò níbi kí mọ́ni èèyàn máa lọ sókè ọlọ́run ọba ní àti lọ jẹ́ pé lílà yẹn ó ìgbà wo lajẹ́ kó fún kí ni ọ. ọlọ́ni ọjọ́ tí wọ́n bí yáyá ajẹ́ kó sí tó gbé ọjọ́ tó bá wa ṣètọ́nù ó wà tí wọ́n bá bí wa tí ò sí èméjì bẹ́ẹ̀ ó fẹ́ wá fi nǹkan ara wa náà ni tóbi jẹ́ pé yóò fi máa lágbára wa lórí ṣùgbọ́n ọlọ́run ìjẹ́ kó lágbára lórí àwọn ànábì ọlọ́run ti bí àwọn ànábì èṣù lágbára lé wọn lórí gbogbo àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ bàní ádámà tó kú èṣù á máa lágbára lé wa lórí lóbi jẹ́ pé ẹ̀ṣẹ̀ táwọn ànábì ọlọ́run yàtọ̀ sẹ́sẹ̀ tiwa irú pé dáadáa tọ́lọ́run ṣe fáwọn ànábì ọlọ́run olọ́lọ́run wá ń ṣàfihàn rẹ̀ fún yáyá níbi bíi ìgbà tí wọ́n bí yáyá so ọlọ́run ọba jẹ́ kí lílà ó ṣẹlẹ̀ sí yáyá kúrò lọ́wọ́ èṣù lọ́jọ́ tí wọ́n bí náà wàyà ọmọ yamut ọjọ́ tí máa ń lágbára jù nínú ìgbésí ayé ọmọ ènìyàn tí ẹ bá fẹ́ kú ni lórí jẹ́ pé tí ẹ bá fẹ́ kú èso ò wá bó ti wá nígbà tí wọ́n bí yàn yẹn bẹ́ẹ̀ ni ó wà nígbà tí wọ́n fẹ́ kú ẹ̀rí tó rinlẹ̀ ni pé tí ẹ bá kú ní mùsùlùmí èso a máa káwọ́ lérí a máa sunkún lórí pé yẹn kú mùsùlùmí yóò wò yí pé lára àwọn tó lóun fẹ́ sọnù. So tó ń sọ bọ́lá pé kó ń orí gbogbo wọn sọnù eléyìí ti bọ́mọ lọ́wọ́ so torí ẹ èso a máa banújẹ́ gan téèyàn bá kú téèyàn bá jẹ́ mùsùlùmí so ọlọ́run ọba ti wá ṣàánú yáyá kò tí ì kú gbà náà o ọlọ́ni yẹ ó mọ̀ ìyàmú ọjọ́ tí ó bá kú ọlọ́ni kò ní sí ntẹ èso ní lé lágbára kankan lórí ẹ̀ lọ́gbẹ́ àwọn ànábì ọlọ́run tó máa fẹ́ kú èso yìí lágbára lórí tiwọn ṣùgbọ́n àwọn ọmọ èèyàn ah, tá a bá fẹ́ kú èṣù àmọ́ wá láti wá confuse wa láti wá confuse wa so a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa so nígbà tí èèyàn bá tún ti ń súnmọ́ ìgbà kú ṣùgbọ́n àwọn ànábí ọlọ́run ọlọ́run ti là wọ́n èyí gbọ́dọ̀ bá ti ń sọ fún wa nípa yáyá náà. wáyà ọmọ ìwé àṣọ àyà. wàyà ọmọ ìwé àṣọ àyà ọjọ́ wo tún ni ọjọ́ tó láwọn ọba máa gbé wa dìde láti inú sàárè ọlọ́wọ́n bá wa ní lílà yóò tún máa ṣẹlẹ̀ sí yáyá ṣètò ọba bẹ́ẹ̀ palẹ̀ ayé rẹ kọ́lọ́n tó gbé wa dìde kúrò láti ìwà gbé wa dìde báyìí àní nǹkan tá à ń pè ní alifazaulẹ̀ akbar ìjayà tó lágbára gan yóò ṣẹlẹ̀ sí gbogbo nǹkan pátáyányán gbogbo ẹ̀ ló dẹ̀ kù kọ́lọ́ tó wá gbéra dìde gbogbo ìjáyà yẹn ọlọ́run ní òní sí fún yáyá so ọlọ́run ọba dẹ̀tún ní ó máa ń fi rọ àwọn tẹ́jà àwọn ànábí ọlọ́run ọba lọ́rùn ọlọ́run ní ọjọ́ gbéǹde yàwó mà yúbú asù ọjọ́ tí wọ́n máa gbé yáyá dìde áyá lẹ́ni tí ó máa jẹ́ abẹ̀mí níwájú ọlọ́run tí ò ní padà kú mọ́ ọlọ́run ní kò ní sí pé ìjìyà ẹ̀ṣẹ̀ ò ní sí fún un ìbẹ̀rù ní sí fún gbogbo tí ń jẹ́ ìdájọ́ gbẹ̀ngàlì kìámà èèyàn wà nínú èèyàn wà nínú oorun ni ó wà nínú oògùn ni ó wà nínú ìnira kò ní jẹ́ ti yára rárá gbogbo aburú ọjọ́ gbẹ̀ngàlì kìámà tí wọ́n bá gbé dìde kò ní jẹ́ sọ nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá náà ọlọ́wọ́n bá gbogbo wọn náà ọlọ́wọ́n bá bó ti nípa yáyá òun náà nìyẹn wípé òun ọlọ́run ọba ṣe ní ànábì ọlọ́run òun ọlọ́run ọba dẹ̀ ṣe dáadáa fún un nígbà tí ń bẹ láyé ìgbà tó tún kú tán ọlọ́run tó ṣe dáadáa fún un tó bá tún di yọ gbẹ̀ngbẹ̀ alikiyama ọlọ́run tó ti ṣàdéhùn pé òun ó ṣe dáadáa fún un so yáyá yìí ó jíṣẹ́ ọlọ́run bọ́lọ́run ọba ti rán ṣùgbọ́n àní bí jíṣẹ́ ọlọ́run ìkànnà àwọn ọba tó jíṣẹ́ fún tínú rẹ̀ òdùn sí jẹ́ iṣẹ́ tó jẹ́ fún òun náà ló fà á tóbi jẹ́ pé ọba yìí ní kí àwọn Banu Israel kí wọ́n lọ pa wọ́n sì pa yááyá so wọ́n pa gẹ́gẹ́ bí ìtàn tó gbajúmọ̀ tó wà mọ̀ṣúhùr òun náà ni pé wọ́n pa yááyá wọ́n dú lọ́rùn ètò yẹ pé kò sí èméjì níbẹ̀ so wọ́n dú ní ọrùn so yáyà yìí ọlọ́wọ́ bá torí ẹ̀ fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel lórí ẹ̀ nítorí pé àwọn náà ni wọ́n pa àìmọye àwọn èèyàn ló wá di ẹni tó kú látara pé wọ́n pa òun náà tẹ́gbẹ́ ọlọ́wọ́ bá wá dẹ ẹnìkan tí ọkàn rẹ̀ lé ọlọ́run dẹ sí àwọn Banu Israel ó wá pa wọ́n ní ìpakúpa ọlọ́run fi ṣe san pípa tí wọ́n pa ya ṣùgbọ́n wípé bàbá rẹ̀ Zakariya wọ́n rẹ̀ mọ́gi ẹ̀rí eléyìí ò fìdí múlẹ̀ rárá ẹ̀rí tó fìdí múlẹ̀ náà ni pé Zakariya kú béèyàn ti máa ń kú nígbà téèyàn bá sùn òun lẹ̀rí tí ó fìdí múlẹ̀ nínú tàn ṣùgbọ́n pé wọ́n rẹ̀ mọ́gi rárá ànábì ọlọ́run ọba tí wọ́n rẹ́ mọ́gi o náà ní ṣáyá ànábì ọlọ́run tí wọ́n rẹ́ mọ́gi o ní kí ni o ò ní ṣáyá òní ànábì ọlọ́run tí wọ́n rẹ́ mọ́ igi kò kí í ṣe zakariya gẹ́gẹ́ bí àwọn afa sunna gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé sọ̀rọ̀ ọ̀rọ̀ yáyá o náà nìyẹn ìwọ̀n bá nípa ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn ó dẹ̀ pé ó ṣáájú bàbá rẹ̀ kúrò lórílẹ̀ ayé kó ló ti pé zakariya wá kú so nítorí pé wọ́n pa òun ni so ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní àyà tí ó tẹ̀lé náà. wáyé kò fi kìtà bí mọ́ríàm. ọlọ́run bá fẹ́ wá sọ ọ̀rọ̀ míì fún wa èyí tó tún jẹ́ ájábù mínẹ́lì kí sọ́tìlẹ̀ òwúlà òun tún ṣe ní léèmà ju ìtàtà kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn lọ ìtàtà sọ lẹ́ẹ̀kan ni wípé ẹnìkan ti di àgàn ọlọ́run ọba wa padà sọ di ẹni tó bímọ ọkùnrin tó ti dàgbà alágbà kùjẹkùjẹ ọlọ́run ọba padà wá fún lọ́mọ ṣùgbọ́n eléyìí tá a fẹ́ sọ yìí èèmọ̀ ni tó ju èèmọ̀ lọ èyí tó jẹ́ wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó lọ yọ ọmọ jáde láì ṣe pé àṣepọ̀ wáyé láàrin ọkùnrin kan àtobìnrin kan ọlọ́run dẹ̀ yọ látara obìnrin jáde ọlọ́run ọba ti ṣètò gẹ́gẹ́ bá àwọn afáà ti ṣàlàyé ìgbà tó dá Ádámà yèèpẹ̀ lọ máa lẹ́ẹ̀lẹ̀ nígbà tó dá Ádámà ó kàn mọ́ yèèpẹ̀ ni yèèpẹ̀ yẹn báwa náà ti rí bẹ́ẹ̀ ló ti mọ́ ó mọ orí ó mọ ojú ó mọ mú ó mọ ọwọ́ ó mọ ẹsẹ̀ ọlọ́run á gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa dá gbogbo ẹ̀mí pátá ẹ̀yán gbogbo ẹ̀mí ọlọ́run dá ẹ̀mí ọlọ́run kà mú ẹ̀mí ó fẹ́ sára ádámù yìí ẹ̀mí ló fi jẹ́ pé ádámù lágbára ju ìsá lọ tí a bá ń sọ nípa dídá ṣùgbọ́n nípa pé a fẹ́ ṣe tẹ̀fdíl ànábì ìsá wà nínú àwọn olùlẹ̀ azmi ṣùgbọ́n nípa dídá dídá ádámà èèmọ̀ tiẹ̀ ga ju ti Ìsá lọ ó ga ju Jésù lọ alákọ̀ọ́kọ́ ni wípé ọlọ́run fún ara rẹ̀ báyìí òun ló kọ̀ láka ádámà ọlọ́run ẹni tí mo dá bí yàda yà pẹ̀lú ọwọ́ mi méjèèjì ó ní pé mímọ ádámà sílẹ̀ lẹ́ báyìí ọlọ́run gẹ́gẹ́ ló mọ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ádámà ọlọ́run ló fẹ́ àtẹ́gùn sí la tẹ́mi fi bọ́ sára rẹ̀ ẹ̀mí tó bẹ́ fẹ́ sí lára yẹn ọlọ́run ló ṣe kí ni o ló fẹ́ àtẹ́gùn la irú ẹ̀mí yẹn náà ọlọ́run ọba ṣe irú ẹ̀ fún jésù náà jésù a máa mọ nǹkan bí ẹyẹ ọlọ́run nìkan mọ bí ẹyẹ lẹ̀lẹ̀ ọlọ́run àní fẹ́ àtẹ́gùn tó bá ti wá fàtẹ́gùn sára ẹyẹ yẹn báyìí ẹ̀mí ó sì máa dé ara ẹyẹ yẹn ẹyẹ yẹn ó sì máa fò ó wà nù Kùránì bẹ́ẹ̀ kò sí ẹnu báyìí gan èyí ò lè ní láti bẹ̀ tóbi dópin so lọ́jọ́ pé Kùránì nìkan ló sọ tí ò sí èméjì mẹ́ nípa dáadáa nìyẹn tọ́lọ́wọ́n bá ṣe fún Jésù ṣùgbọ́n òun lọ́wọ́ ni kò fẹ́ atẹ́gùn sí ara ẹyẹ yẹn kí ẹyẹ yẹn kí ẹ̀mí ó sì máa dé ara rẹ̀ ìwé náà lọ́nà ní kọ́lọ́ kí jìbìrìlù wá ṣe fóun náà jìbìrìlù kan wá ó ní kó fẹ́ atẹ́gùn sí ara ìyá Jésù atẹ́gùn yẹn dẹ̀ lọ sínú ara ìyá Jésù ẹ̀mí latẹ́gùn tó fẹ́ sí la yẹn ó dẹ̀ wá di kíní o ó wá di ẹ̀mí sínú ara ń bẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló kírètì gbogbo ara yẹn síbẹ̀ jìbìrìlù kan fẹ́ atẹ́gùn ni atẹ́gùn ẹ̀mí ló lọ fẹ́ síbẹ̀ ló fi bọ́ síbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà bọ́lọ̀ ti dá ara nìyẹn bàbá wa àti màmá wa wọ́n lájọṣepọ̀ ọlọ́run ni kọ́ máa di nǹkan míì kọ́ máa di nǹkan míì súnmọ́ yorùsálù ilé ilé malaku fàyàǹfùkù fi èrò ha màláìkà ni wọ́n máa wá tí wọ́n máa fẹ́ ẹ̀mí tiwa sínú ara wa ó tán ó simple ti ádámà ọlọ́run ló fẹ́ sí ti jésù jìbìrìlù ló ṣe kíni òun ló fẹ́ sí ẹyẹ tí jésù máa ń dá jésù ní fatẹ́gùn sí tẹ́mi yẹn fi ń bọ́ sára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí wá màláìkà ní wá ní fẹ́ atẹ́gùn sí ọ̀dọ̀ màmá wa tí fi ń di nǹkan so bọ́lá ti máa fẹ́ atẹ́gùn nìyẹn ṣe ni kí ni oríṣiríṣi ni ọlọ́nkàn mú wá lóríṣiríṣi kò áyé ká ṣe ìmọ̀ kankan pé dábìá sọ wípé a ṣe wá lé kí ló fẹ́ máa ṣe máa bẹ̀rẹ̀ sí kápẹ̀sẹ̀ máa gbára ọlọ́run ọba bó bá ti wù fi ṣe nǹkan rẹ̀ bó bá ọlọ́run ọba yọ láti bi eegun gbáyà ádámà ọlọ́run ọba ti yọ jáde ọlọ́run ọba dẹ̀fẹ́ ẹ̀mí sóun náà la eegun ọlọ́run kẹyọ ń bẹ̀ ni ó dẹ̀fẹ́ mi sí la so ètò ọlọ́run yẹn ọlọ́run yọ nǹkan lára ọkùnrin tó di èèyàn ọlọ́run sì yọ nǹkan lára obìnrin náà tó yẹ kí ni o tó dé èèyàn ọlọ́run sì pa méjèèjì pọ̀. ọlọ́run ti yọ kí nǹkan wà lọ́dọ̀ àwọn méjèèjì kó dé èèyàn èèmọ̀ wo lọ́wọ́ fẹ́ nù ètò ọlọ́run ni so ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa nínú sọ fún wa nípa Mariam bó ti bí Jésù tó jẹ́ pé gan ẹ̀ sọ yìí ẹ ẹ lè rí nínú ìwé ẹni tó bá gbé nǹkan jésù lánàá pé bí wọ́n bí jésù nìyí so ó ṣòro islam ló mú àwọn kìíní yẹn wá tó ṣàlàyé ẹ̀ dáadáa bó ti ṣẹlẹ̀ kábàbà máa pè lọ́lọ́run kábàbà pè lọ́mọ ọlọ́run ọlọ́run fẹ́ sọ ìgbìdáyà rẹ̀ fún wa ìbẹ̀rẹ̀ ẹni tó bá ti ní ó ní ìpè kó máa exist tẹ́tẹ́lẹ̀ kò sí nígbà tí ádámà nígbà tí ádámà ń bẹ núhùn ayé kò sí bẹ́ẹ̀ Ibrahim lórí ayé kò sí bẹ́ẹ̀ so tọ́lọ́ ń jọ́lọ́ ń gbà náà ẹni tí yóò sí bí nǹkan nígbà náà tọ́lọ́ wọn bò ojúṣe náà bò fẹ́ dà tẹ́ wọn sọ bò lọ́lọ́ bò fẹ́ jọ́lọ́ ọ̀nà olóbẹ́ gbàjọ́ lọ kò lè rí bẹ́ẹ̀ láéláé so ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa pé ó ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá fẹ́ sọ fún wa yìí ànábìyẹ̀ ti ṣàlàyé òpin rẹ̀ ànábìyẹ̀ ti ṣàlàyé fún wa so oníbẹ̀rẹ̀ olópin ọlọ́run tiẹ̀ láàbí dáyàtàlá wàlá ní àyàlá so wàlá ní àyàtàlá so ọlọ́run ọba ò ní bẹ̀rẹ̀ kò lẹ́ni kí ni o kò lópin so ọlọ́run ọba pọ́n Mariam ọlọ́run ọba pọ́n lé obìnrin dáadáa ni Mariam àpọ́nlé tó ọlọ́run ọba ṣe fún ni pé ó kọ rẹ̀ lọ́wọ́ àánú Kùránì aláwọn obìnrin tó dá adákọ̀ márùn fún wa Khadija. ọlọ́kàn lè máa ọ̀rẹ́ kò sí ó kọ́ rẹ̀ darẹ́ kò sí ó kọ́ ẹnu kùránì a bá ní Asiya ìyàwó nítorí wọn bẹ́ẹ̀ ni pé imura hatu Fir'aun ọlọ́run dákọ rẹ̀ ọlọ́run dákọ rẹ̀ báyìí tá bá ní Fatima ọlọ́run dákọ rẹ̀ Aisha ọlọ́run dákọ rẹ̀ nínú àmọ́ àrùn obìnrin tá a sọ ó nìkan lọ́lọ́run dákọ rẹ̀ nínú ọlọ́run sì dákọ rẹ̀ ní ìdákọ tó bá dákọ èèyàn kan nù ẹni ọlọ́run ni àbẹ́dọ́ ti ya wèrè tán yányá ọlọ́run tó máa dákọ tẹ̀ náà so so tó yẹ pé ó jìyà gan wájú ọlọ́run bí àwọn fèrè áwùn so bí àwọn amánà bí àwọn kọ́ọ̀rù so àwọn tó jìyà gan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó dákọ tiwọn náà kálíbà àmọ́ fi wọ́n kọ́gbọ́n ọlọ́run lọ́run fi dákọ tiwọn ṣùgbọ́n eléyìí ọlọ́run fẹ́ ká pé ká obìnrin náà kó yá obìnrin dáadáa ọlọ́run dárúkọ rẹ̀ ọlọ́run tún dákọ bàbá rẹ̀ wà mọ́ríyámà múrata ìmọ̀ràn ẹ eh, ẹ eh, múrata ìmọ̀ràn alẹ́tí àṣàna ti fàrìjà ọlọ́run dákọ ló tún dákọ bàbá rẹ̀ nítorí pé ó jẹ́ obì dáadáa torí pé ó jẹ́ obì gidi ó jẹ́ obì tó sọ abẹ́ tí ò ta abẹ́ tí ò máa fi máa ta káàkiri tẹ̀ tí ò para tẹ́ pé obìnrin tó para rẹ̀ lẹ́ni tí ó ju ara ẹ̀ lé pé kí wọ́n kàn máa so oúnjẹ lẹ́yà ọlọ́run bá wa pọnlé ọlọ́run wádìí kúrò fìlì kìtà bí. wádìí kúrò fìlì kìtà bí Maryam. ọlọ́run ní wa ànábì máa sọ fún àwọn àjọ rẹ̀ máa sọ̀rọ̀ Maryam fáwọn àjọ rẹ̀ ètò wà nínú fílíkì táàbì tí ń bẹ nínú kùránì ṣàlàyé ẹ̀ fún àwọn àjọ rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ọlọ́run kò ṣàlàyé ẹ̀ bọ́lọ̀ ti gbé wá nìyẹn àwọn àfáànà ni wàá máa ṣàlàyé lẹ́yìn ìgbà táwọn ànábì ọlọ́run bá ti lọ tán náà. ìdí tábàdà tì mí ní àlìyà mọ̀kànà sọ̀rọ̀ kíyà. ọlọ́run ọba ní ó fẹ́ ṣàlàyé fún wa bí ìdá Jésù ti bẹ̀rẹ̀ lọ́lọ́run fẹ́ ṣàlàyé fún wa ọlọ́run ní even tábàdà ti a ṣàlàyé Mariam fún wa pé inú Jerusalem ló ń gbé inú Jerusalem òun ni Mariam ló ń gbé kò kì í jáde ń bẹ̀ àfi tí bá ń ṣe idol nìkan ní ọ̀rá bọ́ sí agbègbè ibì kan ló fi jẹ́ pé tó bá parí idol yóò wẹ̀ yóò tún padà sínú bẹ̀ gẹ́gẹ́ báwọn àfa ti sọ̀rọ̀ wọ́n wá ní ìdìntábàgátì nígbà tí ó jáde tẹ́lá ní ìntàbàdà mánà kọ́rajàtì nílẹ̀ áálì ha ó jáde kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń bẹ nínú mọ́sálásí àfọ́jọ́sọ́ wọn ni pé ibo ló jáde lọ ó sá jáde kúrò lọ́dọ̀ wọn ọ̀nà ibo ló wá gbà wọn á ṣàlàyé pé ibo jáde gbà ọlọ́run ṣàlàyé ibi tó jáde gbà ọlọ́run ní màkánà ọlọ́run ní ààyè kan tó jẹ́ abala ibi tó wà ibi tí mọ́sálásí Jerusalem wà ọlọ́run ní abala ibi tó gbà lọ tó gbà ń bẹ̀ ọlọ́run ní abala east ibẹ̀ ibẹ̀ ló gbà ibi tó rùn gbà yọ ọlọ́run ní ibẹ̀ ló gbà so ọlọ́run ní ọ̀nà ibẹ̀ yẹn òun ló múfù sí àwọn afọ́ntẹ́pì sí ló wá ti sọ pé kí ló dé tó fi kúrò àwọn kan ní pé ayédọ̀sẹ̀lẹ̀ sí ló fi jáde ló fi bọ́ síbi agbègbè yẹn àwọn kan ní rárá ó kàn wò wípé kóun ò bọ́ síbi tó bá pamọ́ kan kóun ò tún jọ́sìn fọlọ́run ọba níbi ààyè yẹn níbẹ̀ oríṣi ni àwọn èèyàn sọ ń pa rẹ̀ ṣùgbọ́n tó báwọn bá jẹ́ ká mọ̀ àìdáàmú ara wa ń pa ilé yìí rárá òun ni pé agbègbè ibi tó lọ ọlọ́run ọba sọ pé ó jáde ìtàbàtà ti mí ní àlè àwọn ìgbésí jáde kó nu mọ́ṣáláṣí nìyẹn ó wá lọ sí agbègbè kan tó jẹ́ màkánà ṣèrìkìyà نعم so ọlọ́run ọba tún wá ṣàlàyé fún wa wípé Mariam ìtakàdátì ìjà bá ń ó máa ń mà lọ mú ìjà bá ń ibi tó máa jẹ́ gàgà ibi tẹ́lẹ̀ kò ti ní rí ibẹ̀ ló gbà lọ ìtàkàdàmì ń dùn ní ìtẹ́wọ́ pé gbogbo àwọn èèyàn ò lè rí rárá ààyè ibi tó lọ yẹn ààyè ibi tó pé ẹnìkan ò lè rí ọ̀nà ibẹ̀ ló gbà lọ tó pé gbogbo àwọn èèyàn tó máa láka àwọn ẹnìkan ò lè sí níbẹ̀ kò sẹ́ni kankan lára nìyẹn ó wá lọ ibi tó yẹ pamọ́ ge ibẹ̀ ló lọ nam. ọlọ́ni fa àrísà náà ilẹ̀ arú àná ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa rán sí Mariam kí ni àrán sí Mariam o rúrú bẹ́ẹ̀ jìbìrìlù ni sọ òun náà ń jẹ rúhù bí Jésù náà ti ń jẹ rúhù là bẹ́ẹ̀ náà jìbìrìlù náà jẹ rúhù sorúkọ ẹ̀ sọ yé nǹkan gbogbo àwọn rúhù láìláà náà so torí pé ọlọ́run ṣe kí ni o ọlọ́run ló ní kí màláìka wàá fẹ́ mi sí wa lára màláìka náà ló sì wàá fẹ́ mi ti jésù náà ẹni pé titi wa ni pé bàbá tiwa ti ní àjọṣepọ̀ pẹ̀lú màmá wa tóbi yàtọ̀ náà nù so jìbìrì ló dẹ̀ wá wá síbi titi ẹ̀ so màláìka tí ó wà lẹ́yìn jìbìrì lù òun ló wá lé síbi titi ẹnìkọ̀ọ̀kan wa so tó gbá nàbí ọlọ́run ni òun ju àwa lọ so gbogbo wa lọ so látara bẹ́ẹ̀ فأرسلنا إليها فأرسلنا إليها روحنا sòrúù a máa jẹ́ kúránì ẹ bá lọ dákọ rúù nígbà míì rúù a máa jẹ́ kúránì rúù nígbà míì a máa jẹ́ wáàyí tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sànàbí sòtórí wáàyí wáàyí lọ́lọ́run fi ránṣẹ́ sí so torí àsìkò ni àfẹ́ máa mú wa tábàǹkà kùránì wà ní tábàǹkà kùránì lọ a máa pàdé rúhù á ní rúhù tá a pàdé kùránì ló lọ bá o a dẹ̀ máa ka kùránì pàdé rúhù ní rúhù gbogbo wá yìí tó wá gbogbo àwọn ànábì ọlọ́run òun ló lọ bá dẹ̀ máa ka kùránì lọ níjọ́ pàdé rúhù ní a máa ka lọ lọ́njọ́ míì á pàdé rúù á ní rúù tẹ́ ń wòye jésù lọ́lọ́mọ a máa lọ nígbà míì á pàdé rúù á ní sẹ́rí rúù ìdúró nínú olùlọ́rí lọ́njọ́ míì á pàdé á sọ pé ti bí òní pé ìsẹ̀mí ọmọ ènìyàn olùlọ́mọ bá ń sọ bẹ́ẹ̀ ìkànnì àwọn kan mẹ́fà òní máa ń jẹ́nu so ṣùgbọ́n rúùmù ti bí kò sí èméjì bẹ́ẹ̀ òun náà ní kíni ọ òun náà ní Jibril nínú súrọ́tù tó rẹ́ pé ó gbajúmọ̀ sí wa ọlọ́run ní tanazzal. ọlọ́run ní àwọn màláìka ó máa sọ̀kalẹ̀ wà rú òfin a Jibrilu náà ó ṣe kíni o yóò wà nínú wọn tí ó sọ̀kalẹ̀ pẹ̀lú wọn naam ọlọ́run á ní fàárì sẹ́mínà. àrùsálínà ilẹ̀ àrùhàrá. ọlọ́run ọba ni àwọn aránsẹ́ lọ bá Mariam rú àná aránjìbìrì lọ́ba ara àpálẹ̀ Mariam nìyẹn jìbìrìlù wá bá Mariam ọlọ́run ọba tún sa òun lẹ́sà kọ́lọ́run tún láàrin gbogbo obìnrin tó tún kù ọlọ́run jẹ́ kí málákù jìbìrìlù tí wọ́n lọ bá ọlọ́run pọ́nlé gan náà. fàtàmà sálálà bàṣàrà sàwíyá. sọ lórí pé òun gẹ́gẹ́ kì í sànàbí ọlọ́run kò tó lè rí jìbìrìlù nínú súrà nínú àwòrán jìbìrìlù kò tó rí tẹ́nìkan bá jáde wá lọ́rin màláìka ìrọ́lọ́pàá o kò lè rí màláìka láyéláyé inú kó rí bí èèyàn sòtó wá ràn lọ́wọ́ tàbá ní màláìka wá dọ̀ wà níyì ọlọ́run kan yóò wà níwá èèyàn ni gbogbo àwọn sọ̀hábà tí wọ́n rí malaku jìbìrìl nígbà tó wá òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàyínà u jìbìrìl àtàkùn yóò alimukum dìínàkùn jìbìrìl ló wá yẹn tó wá kọ́ yín lẹ́sìn jìbìrìl ti lọ bẹ́ẹ̀ kí wọ́n tó mọ̀ pé èèyàn lọ́wọ́ wọ́n gbà ní ọkùnrin kan wọlé ní aṣọ rẹ̀ funfun inú rẹ̀ sì dúdú dáadáa a sì lórí pa àrìn àjò lára rẹ̀ so ẹnìkan kan ní wọn ò dẹ̀ dá mà so jibiri wa wọ́n rí yóò wà ní súra èèyàn torí pé ìtawà ọmọ èèyàn lè gbé ni pé kárí jìbìrìlù ní súra alẹ́ rí màláìka ní súra èèyàn ṣùgbọ́n kárí ní súra tó màláìka agbára wọn gbé so agbára Mariam ò gbé kó rí jìbìrìlù ní súra rẹ̀ ànábì tó bẹ́ẹ̀ rí jìbìrìlù ní súra rẹ̀ ẹ̀ẹ̀mejì péré lórí ó rí nìkan lórílẹ̀ ayé tó wà lójú sánmà tánàbí òtí ẹ̀ lè rí gbogbo sánmà yìí mọ́ ó dẹ̀ lè rí ọlọ́run tún ní kó tún rí nígbà tó gun sánmà lọ ẹ̀ẹ̀mejì tó rí jìbìrìlù nìyẹn ní súra rẹ̀ ìyókù jìbìrìlù wa wá ní nǹkan kan ni tánàbí so àánú ọlọ́run ọba ni fún àwa tá mi èèyàn so pé kí àwọn màláìkà tó bá fẹ́ wá kí wọ́n máa wá ní ìwà àwọn ọmọ èèyàn torí pé àwọn tóbi jù wá lọ òṣìṣẹ́ ọlọ́run bá ní màláìka kan mí wà tó jẹ́ wípé ìrìn láti bí èjìká rẹ̀ tẹ́ bá kẹfẹ́ rìn gbogbo èjìká rẹ̀ báyìí seventy thousand years lẹ́yìn òfin rẹ̀ jìbìrìlù náà dẹ̀ ní ìyẹ́ tó ń bẹ lára jìbìrìlù six hundred ìyẹ́ ló ń bẹ lára rẹ̀ ní ìyẹ́ tó tóbi ẹ̀wọ́n bí ó ti máa tóbi tó so déyà bá wọn kọ́ rí màláìka yẹn pé èèyàn ti kọ́kọ́ dákú náà èèyàn ti ẹni gbọ́dọ̀ bẹ́ẹ̀ wá sọ fún yàn so ọ̀rọ̀ ní fata masalala a. fata masalala abashara sawiya. ọ̀rọ̀ ní jìbìrì ìlú wa dúró tàmí sálàlá a ó dúró níwájú mẹ́ríàmù báyìí bashara sawiya ní ẹni tó ní bọ́dí èèyàn sawiya tó dúró dáadáa bẹ́ẹ̀yàn ti máa ń rí gẹ́lẹ́ olódìdó insana kamilan lọ́mọ ènìyàn tó pé ọwọ́ wà ń bẹ̀ ẹsẹ̀ wà ń bẹ̀ ojú wà ń bẹ̀ ẹnu wà ń bẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rí ọmọ ènìyàn bẹ́ẹ̀ ló ti rí so bẹ́ẹ̀ ni ó ti rí so ọkùnrin ló sì wà á rẹ̀pẹ́ àwọn àìfọkùnrin ròyìn wọn àìdẹ́ ròyìn wọn ṣùgbọ́n tá a bá fẹ́ wálé ayé ọkùnrin náà máa ń sábà wá so ọkùnrin náà máa ń sábà wá ṣùgbọ́n àgbọ̀dọ̀ ròyìn pẹ̀lú ọkùnrin àbí pẹ̀lú obìnrin náà. قالت إني أعوذ بالرحمن منك ẹ̀rí Mariam ibi tó wà ibi tó pamọ́ ni tó jẹ́ wípé ibi tó wà yìí èèyàn lè wá ká mọ́ bẹ́ẹ̀ kó fẹ́ fi aburú kàn án torí pé a sọ fún wa wípé ó ti kú láàrin gbogbo àwọn èèyàn tán pátá yẹn yẹn ó ti wọ ibi tó pamọ́ lọ kẹ́nìkan ayọ̀ síyàn tó tún wá yọ sí yàn níyẹ èèyàn tó tún wá jọkùnrin tó wá yọ sí obìnrin ṣàgbé obìnrin yẹn gbọ́dọ̀ bẹ̀rù tí ó sì méjì bẹ́ẹ̀ ẹ̀rí gbólóhùn wo ni ó jáde lọ́dọ̀ rẹ̀. kọ̀ọ̀lá tí ní àwùjọ bí mi. ó wá sọ wípé àwùjọ bí rahmani minka sọ ọlọ́run ni mo fi bẹ̀ ọ́ àwùjọ bí rahmani minka. So, bá a ti máa ń sọ pé sùn yẹn pé àwùjọ bíi láàyè mina ṣàìtọ́nà kò míìnì wípé èèyàn tí a sọ yẹn jẹ́ èṣù èèyàn lè sọ bẹ́ẹ̀ èèyàn lè sọ bẹ́ẹ̀ lómìnira so wọ́n sọ bẹ́ẹ̀ fún ìṣẹ́ ọlọ́run obìnrin kan wà tí ìṣẹ́ ọlọ́run ọba fẹ́ fẹ́ so oríṣiríṣi rìwáyà ló wà lórí obìnrin tó ìṣẹ́ ọlọ́run ọba fẹ́ fẹ́ yìí ẹ̀rí wọ́n ní àwọn tó ń jẹ́ àwọn Aisha àwọn ìyá wa Aisha sọ rọ̀díọ́lá àni àtàwọn yòókù obìnrin yìí àwọn bẹ́ẹ̀ àwọn kan sọ pé nínú rìwáyà kan pé àwọn ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ wípé kánábì bá ti déwájú ẹ̀ kó má sọ̀rẹ́ndà ara rẹ̀ fún ànábì kó sọ wípé àwùzùbìlá ìmínkà sọ ìdí tó máa ń túmọ̀ sí ni pé mọ̀ bíọ́n torí ọlọ́mọ sí mi túmọ̀ sí nìyẹn so a'udhu billahi minka yẹn ni pé mo bẹ̀ ọ́ nítorí ọlọ́run má ṣe mí ní sùtà so òṣìṣẹ́ ọlọ́run máa ń gbogbo ẹjọ́ máa ti bẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ gbà tẹ́lá bí lè bẹ̀ yẹn nítorí ọlọ́run yẹn gbọ́dọ̀ fìyàn lẹ̀ tóbi jẹ́ pé tẹ́ ẹ bá ń léèyàn lọ tó bá sá wọn mọ́sálásí wọn lè gbọ́dọ̀ náà wọn tó bá sá wọn mọ́sálásí wọn lè gbọ́dọ̀ náà wọn ó pọn ọlọ́run ni ó kúkú máa ń pààyàn lé tẹ́gbẹ́ nìkan ní sin ìwà jágbàlagbà ládùúgbò tó mọ ọmọ rẹ wá tó wá fi bìrọ̀ pé ẹjọ́ ẹ má nà ọmọ yìí wọn ó sì ní àmọ́ ti gbọ́ ẹ̀wọ̀n bìrọ̀ ó ti lọ para lọ dúpẹ́ lọ́dọ̀ wọn pé ó tún bọ̀ gan ọlọ́run afọlọ́ǹbẹ̀ ọwọ́ ni ọwọ́ abẹ́rẹ́ tí wọ́n tún nà ọmọ lọ ọwọ́ ọ̀nà yẹn lọ́mọ tẹ́wọ́ àti lè fọlọ́ǹbẹ̀ ọ ọmọ ẹ̀kọ́ wọn náà ti wá rí <laughs> ọlọ́run kùtù àwọn ọmọ ìbẹ̀yìn ní <laughs> púpọ̀ ayé pọn ọlọ́run ọba gan-an pé tí bá ti lè dárúkọ ọlọ́run fún wa báyìí wípé ká mọ̀ mọ́ ká tóbi lórí ẹ̀mí wa so ká máa jẹ́ kó tóbi lórí ẹ̀mí wa tí wọ́n dárúkọ ọlọ́run ọba kí wọ́n ní àwọn ọ̀rẹ́ pé lọ wájì láti àwọn tó gidi tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba wájì láti ọkàn wọn ọkàn wọn mọ̀ ṣe yóò mọ̀ ṣe kìíní ṣùgbọ́n àwọn àdàmọ́dá kọ́ lọ́wọ́ ayé sí kankan so ìmánì yẹn tó bá fẹ́ ga tán yẹn tó bá tún mú gbókọ ọlọ́run tó ń dàkọ àlọ́ tó ń ṣe gbogbo ẹ̀ ó yẹ kí ó máa mú fìyàn ara pé ìmánì yẹn lékún sí ni so bí o bá ti mú bu èèyàn so èèyàn lè máa tẹ̀yẹ jẹ́ mùsùlùmí àdìsí wa lórí ẹ̀ òun náà ni wípé mùsùlùmí ni ẹni tá a máa tàn jẹ tí máa jèrè pẹ̀lú fún ẹ̀tàn mùsùlùmí lẹ́lẹ́rẹ́ gini o ẹni tá a máa tàn jẹ tí sì máa jèrè pẹ̀lú bí wọ́n ṣe gíní o pé wọ́n tàn jẹ <laughs> ìwọ sọ fún ọtọ mùsùlùmí jẹ ni mo ti fọ ọlọ́run ọba bẹ́ẹ̀ ó sì ti gọ̀ ọ́ so òun sì wò tọ́ ọlọ́run ọba ló ṣe gíní o ló fi gọ̀ ọ́ yọ wàá jèrè wájú ọlọ́run ṣé ní ọlọ́run ọba wàá kọjá èrè ilé ayé so ló fi jẹ́ pé obìnrin yìí ó wá sọ fún òjíṣẹ́ ọlọ́run ànábì ní kọ́dísítà ádìtì bíi límù háàdì ó wà máa pé tó ṣe yẹn ẹni tó jẹ́ pé yẹn lè fi wá pé kéèyàn fìyàn lẹ̀ téèyàn gbọ́dọ̀ fìyàn lẹ̀ ó ló so látara bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ dọ́dọ̀ rẹ mọ́ obìnrin ayẹyẹ tó máa ń bẹ̀bẹ̀ padà pé kí ànábì òfin ànábì ní ara eléyìí ti lọ ó ti fọlọ́run ṣe kí ní sọ̀rọ̀ àwọn náà ní wọn pé àwọn ìyá àwọn ọmọ àgbà ni wọ́n kọ́ mi ah. eléyìí ti lọ so ó wà ní àwọn obìnrin kan tó yẹ pé kánàbí ò fẹ́ kánàbí padà filẹ̀ so ọlọ́ọ̀bí kọ́ alẹ́ kọ́ ni àwọn ọmọ máa wá tí wọ́n ṣáájú lọ so tẹ́jú àwọn ìyàwó ànábì sàlám so ọlọ́ọ̀bí fi kọ́ alẹ́ kọ́ láti lè bá a máa ma títóbi òun nípa ara àwọn obìnrin kì í wáyé ọlọ́run bú wọn torí ẹ̀ so jíjọ owó náà ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so. naam. qalat inni a'udhu birrahmani min. gbólóyìn náà ló wá wá látọ̀dọ̀ Mariam sí Jibril olójúgbé mùsùlùmí gbólóhùn gidi ni ó jáde lẹ́nu ẹ̀ ìwọ mọ̀ bẹ́ẹ̀ nítorí ọlọ́run má fi sùtà kẹ̀kẹ́ ṣe mí dọ́gọ́ bíbẹ́ nù ló fi jẹ́ pé tẹ́ abárẹ́ nìkan ló fẹ́ ṣe wá ń sùn tá wọ́n ní tá àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ní tó bá wà asal ní tó bá rọ̀ jù nìyẹn ó yẹ kí obìnrin yẹn kílẹ̀ ẹ kó ṣe ọ̀rọ̀ kọ́kọ́ sọ pé ah ni wọ́n yìí ni tó wọ́n lọ́wọ́ ṣé òrùkú mi lọ́wọ́ àbí ni ara kò sí lè ṣe báwọn ó kọ́kọ́ sọ gbólóhùn tó jẹ́ gbólóhùn gidi ní ó jáde lẹ́nu rẹ̀ so gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ níta mọ̀ pé òun gẹ́gẹ́ tó wá ní kì í so ní sí náà yàn ó wà ní tọrọ ibi tó pamọ́ tọkùnrin yìí dẹ̀ yọ sí kò wá máa ẹsẹ̀ pé kò wá máa kí máa wọlé máa rọra ìtọ́wọ́ bá wò ní pé ọkùnrin ló fẹ́ ṣe kí ni o ò lè fẹ́ ṣe mí ní sùtà ìtọ́kọ̀kọ̀ wà nìyẹn ọwọ́ á ní mo fọlọ́ ń bẹ̀ ọmọ ṣe mí ọwọ́ á kí ni o. nkún tatẹ̀ kí yà tó o bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run ni ọlọ́run ó wúlò fún un ṣé olórí ọ̀rẹ́ ìfẹ́ gbọ́ olùpayọ̀ ọlọ́run bá ní ọlọ́run ni mo fi bì ọ́ ó bí pé mo mọ̀ pé ẹni bá jẹ́ olùpayọ̀ ọlọ́run ọlọ́run ṣe kí ni o yóò tó sọlọ́bí jẹ́ pé àwọn àná ìtẹ́ máa fọ ọlọ́run ọba bẹ̀ wá kọ́ máa ṣe kí ni o kọ́ máa tó wa ọmọ àti ọlọ́run bẹ̀ yàn kó tó yàn so kí ni wọ́n ṣe lè síwájú. kọ́lá ìnàmá àná ọ̀sùn lọ́ọ̀dì. sọ èmi ò wá láti wá ṣe ọ́ ní sùtá ó wá sọ fún pé ìnáma èmi yóò ànáma rọ̀ṣúlù rọ̀bì àná rọ̀ṣúlù rọ̀bì ìdí mo jẹ́ ni wípé ìránṣẹ́ ọlọ́run ọba ààrẹ òun ni mo jẹ́ so ó tètè ṣàlàyé ara rẹ̀ ìyẹn náà tún kọ́ wa lẹ́kọ̀ọ́ gbàdán béèrè yín pé bóun lè ti jẹ́ tó tún wá sọ nǹkan mìíràn so kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá èyàn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí pé bóun lẹ́ ti jẹ́ o ìtẹ́ni kí wọ́n ṣe nìyí owó tún ní máa sọ nǹkan mi iṣẹ́ tí wọ́n gbé lé ọ lọ́wọ́ yẹn ló wọ́n ṣe kí ni o ló máa sọ lójú ẹsẹ̀ so ohun tó lè tètè fi ọkàn rẹ̀ balẹ̀ ó tètè sọ fún un ó ní òun jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ana rasulu rabbi. ìránṣẹ́ ọlọ́run ọba rẹ ni mo jẹ́ nam. li ahabalaki gulaman zakiya. li ahabalaki gulaman zakiyan ọlọ́run ni kí n wá tọ́ ọ gula gùlámán ọ̀dọ́mọkùnrin kan tóun náà máa jẹ́ zèkíyá láti lu zakata tá a sọ yẹn náà tóun náà jẹ́ ẹni tí ó jìnnà sẹ́sẹ̀ bọ́lá ti ṣe isa náà nìyẹn ọlọ́run jẹ́ kó jìnnà sí ẹ̀ṣẹ̀ òun sá fún ẹ̀ṣẹ̀ gan púpọ̀ òun lọ́ọ́ ẹjẹ́ èèyàn ọṣẹ́ gan kò sí so ó sá fẹ́ṣẹ̀ tàn yáyà so lè áhábà lákè yẹn ó ti dúró fún pé ọlọ́run kí wọ́n á fẹ́ atẹ́gùn sí ara rẹ̀ ṣùgbọ́n kò lè máa sọ fún pé ọlọ́run wọ́n á fẹ́ atẹ́gùn sí ara rẹ̀ so òun náà ṣàyè lórí gíní ọ yóò ṣàyè lórí pé tí ó ràn lọ́wọ́ àṣe so ọ̀tọ́lọ́run náà ni pé kọ́ wá fàtẹ́gùn ṣùgbọ́n ó lè fún un pé yẹ áábà ọlọ́run ni máa fi nǹkan táwọn lọ́rọ̀ ìgbìmọ̀ ọlọ́run wọn máa wá sọ pé ó máa ń dẹ́lígẹ̀tì ẹ̀ pé ìwọ lọ ṣe kí n wá fi tọ́ ọlọ́rẹ kí n wá fún ọ ní ọmọ tí ó jẹ zakiyan zayin ló wà ń bẹ ọmọ tí ó mọ̀ kúrò ní gbogbo ohun tí ń jẹ́ ìdọ̀tí tí aburú kankan ò ní sọ ọlọ́run ni pé kó wá fún ní kó wá fẹ́ atẹ́gùn sí la kó fi di jésù kó di isa mariam lọ́dọ̀ rẹ̀ nam. kọ́lá ti àná yakunu lè gọ́lá. ẹ̀rí kò ṣe ti gbọ́ pé ìránṣẹ́ ọlọ́run ni kò pé so ó wá wò wípé kò bẹ́ẹ̀ ọba bímọ ọkùnrin àtobìnrin ó ní wọ́n jọ ṣe kí ni o ó ní wọ́n jọ meet tí wọ́n bá bímọ bó mo ti wá fẹ́ sọ pé mo fẹ́ lóyún kò possible náà so tí wọ́n bá ń rẹ̀ ọlọ́ni kó afátẹ́gùn sí láàánú tí ó di gbégi ni o tí wọ́n apàdà lóyún owó rẹ̀ kó tètè yé ṣùgbọ́n pé ọlọ́run ohun gbọ́dọ̀ ń gbọ́ yé ni pé ọlọ́run fẹ́ ta ní ọmọ ọbẹ̀ fún ní ọmọ tí wọ́n bá dẹ̀ bímọ yọ̀ọ́ jẹ́ tí ó ní ọkọ kó ló ṣe kí ni o kó tó lè bímọ sọ èèmọ̀ yẹn lòun wá ń sọ wípé bóun ló ti fẹ́ jẹ́. ọ̀la ti àná yọkùnrin lè gbọ́dá. bóun ni màá ti bí ọmọkùnrin bóun mo ti fẹ́ bí kò ṣeé ṣe mà ó ń ṣe mà náà. ولم يمسسني بشر ولم أك بغيا ولم يمسسني بشر èyí tó jẹ́ wípé báṣàrún abara kankan abara báyìí lámúyẹ̀mú sásìnì kò lájọṣepọ̀ pẹ̀lú mi rí ọ̀ ibi tó wọ́n bẹ̀rẹ̀ ni pé kéèyàn má ṣàyàn ni pé kéèyàn fọwọ́ kànyàn báyìí ọ̀rọ̀ pé èèyàn tó jẹ́ abara tó jẹ́ ọkùnrin gbàdóhùn ti ń jẹ́ pé kìíní lámúyàm sásìnì ìbáṣàrò. lámúyàm sásìnì ìbáṣàrò. ṣùgbọ́n nǹkan tó gbà lérò ni pé kò lájọṣepọ̀ pẹ̀lú mi tóbi kò pọ́sibú fọkùnrin kí ẹ fóbìnrin jàre ọkùnrin ó ṣàjẹlẹtọ rẹ tí ó lè ṣe kí ni o tí ó lè fọwọ́ kàn so àwọn kan náà ṣàbí àwọn kan náà gbé lọ́wọ́ ńgbà tí wọ́n bí tí wọ́n sì jẹ́ lẹ́tọ̀ọ́ àti gbé lọ́wọ́ ìgbà ó dún wọn kékeré náà ní sàwọn kan ní ó gbé lọ́wọ́ ńgbà náà so látara bẹ́ẹ̀ tó sọ náà ní pé ẹnìkan kan kò lájọṣepọ̀ pẹ̀lú mi lámìyàm sase ni basharu. lámìyàm sase ni basharu wàlámù akù bàgíyà. bẹ́ẹ̀ náà dẹ̀ ni wàlámù akù bàgíyà mi èé torí pé láàrin àwọn ọmọ Bani Israel àwọn oníṣìnà pọ̀ láàrin wọn so àwọn oníṣìnà dẹ̀ nìyí nǹkan táwọn oníṣìnà máa ń ṣe lọ́dọ̀ àwọn Bani Israel ni pé wọ́n ti lọ ṣe àwọn nǹkan kan téyìn òfin ní bímọ ẹ̀rọ ayé máa ṣe sìnà nísìnyí kò lọ́pọ̀ kò lè sọ pé òfin máa bímọ yóò ti lọ ṣe nǹkan tí òfin ní ṣe kí ni o tí òfin ní bímọ eléyìí ọ̀wà eléyìí ọ̀wà eléyìí ọ̀wà kálukú ọmọ lọ ṣùgbọ́n wọn lọ́wọ́ máa ń gbà míì èdè wọn lè wò lè bímọ bọ́ ẹ̀yọ́ kan ìgbọ́ ọmọ lálẹ́ òní nínú <laughs> yóò àwọn ìyàlẹ́nu pé ọ̀nà olómọ gbàgbé báyìí ṣé bí mo ti sọ pé kí n jẹ bímọ rárá ni ó ti ṣe bẹ́ẹ̀ fún àwọn onísìnà nínú àwọn abàní Israel tó yẹ pé wọ́n máa ṣe sìnà ó láwọn fẹ́ bímọ tọ́mọ ó dẹ̀ jáde ní ara wọn oní àwọn sọ wípé nígbà tí mi lè ṣe ìkankan nínú àwọn onísìnà débi wípé ibi tó ti wá ń ṣe sìnà bẹ́ẹ̀ fún wọn lè bímọ tọ́wọ́ mọ́kàn wá ṣe kí ni o tí ó kàn débẹ̀. Naam. Qala kadhalika qala rabbuki wa ana ya'ayyin ó wá ní kàdáàlìkì kọ́ọ́lá rọ́bùkì ó ní ìtọ́lọ́wọ́n ọba rẹ tó sọ nìyẹn ìmọ̀ bímọ rẹ pé ọlọ́run ọba fẹ́ fún ọ lọ́mọ mísìlù kìíní yẹn bọ́lá ọba fẹ́ fún ọ lọ́mọ yẹn ìtọ́lọ́wọ́n ọba sọ nìyẹn ó dẹ̀ sọ pé kí ni ó wà aláyà. pé ọlọ́run ọba ní eléyìí o nǹkan tó ṣe yí pé ayinu tó rọrùn ni fẹ́mi ọlọ́run náà. wàyínà jẹ́ àdáwù ayatan linnas. ọmọ tó wà bẹ fún ọ wálé jẹ ó ti di wú bẹ́ẹ̀ nísìnyí yẹn ló lọ bá nítorí a sọ ọmọ yẹn di ááyà àwọn ọlọ́run ọba fẹ́ sọ ọmọ yẹn di mírẹ́kù Ami mùjíza fáwọn èèyàn nígbà fẹ́ sọ fún wa nìyẹn ọlọ́run fẹ́ sọ di mùjíza pé látara obìnrin àti ìyọ̀ nǹkan kan rí kó jẹ́ ẹni tí ó jẹ́ pé obìnrin nìkan láti yọ ọmọ tí ọkùnrin ò ní sí ń àti yọ tọkùnrin tọ́jú obìnrin ò sí ń àwọn afẹsẹ̀lẹ̀ náà ní àmì fún àwọn èèyàn tí wọ́n fi máa sọ pé àwọn ọlọ́run ọba àlàkùnlé ṣe ń kọ̀dí pé ọba tó lórí gbogbo nǹkan ni nam. ọlọ́run ni afẹ́sẹ̀ ọmọ náà ní rámàtàún nínú ìyẹn náà ni wípé afẹ́sẹ̀ lànà bí ọlọ́run afẹ́sẹ̀ ní àánú kan látọ̀dọ̀ àwọn ọlọ́run tó gbé àánú làwọn ànábí ọlọ́run jẹ́ fún ilé ayé àánú ni wọ́n jẹ́ fún ilé ayé gbogbo tí wọ́n bá mú wá òun ilé ayé fi máa ń dà òun làwọn yẹn fi máa ń ní fọkànbalẹ̀ láyé gbogbo tí wọ́n mú wá lẹ́yìn obìnrin fọkànbalẹ̀ lálẹ́ kìá mọ̀ sọ àwọn làánú ọlọ́run ni rahmatan minna. ọlọ́run ni a fẹ́ ṣe ní àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba náà wàkàánà àmúrọ̀ màkòdéyà. ọlọ́ni wàkàánà àmúrọ̀ màkòdéyà. wàkàánà àmúrọ̀ màkòdéyà àlámọ̀rí ni tọ́lọ́ ti parí tọ́lọ́ bá lẹ́ẹ̀lì parí àlámọ̀rí innama amruhu idha arada shay'an. àṣẹ ọlọ́run làwọn apá àfi gbà wípé wọ́n máa ń pe Jésù ní kẹlímọ́tòlá kí ló yẹ bí ń jẹ́ kẹlímọ́tòlá ọlọ́run dá láà gbogbo bọ́dì rẹ̀ pátá yányán ọlọ́run ọba ní àárín káàfù àti nùn kún yẹn lọ́lọ́run fi dá pé kàn máa di bọ́dì gbáà náà ti ní bọ́dì náà lónà ní bọ́dì torí pé oúnjẹ tá à ń jẹ lónà ń jẹ omi tá à ń mu òun náà ń mu omi ó ń gbogbo dáhùn ṣe lónà ń ṣe so but ọlọ́run ọba kẹ́ni kó di bọ́dì yẹn kó di egun kó di gbogbo ẹ̀ lọ́dọ̀ títí wa nǹkan tí wọ́n dàpọ̀ òní ọmọ di bọ́dì yẹn ni ó máa yí padà tí ó máa di ẹran tí ó máa di ẹ̀jẹ̀ tí ó máa di gbogbo ẹ̀ mọ lọ́dọ̀ títí ẹ̀ ọlọ́nìkè gbogbo tó di bọ́dì tiẹ̀ pàtà yẹn yẹn tó di bọ́dì ẹ̀ ádámà yìí pẹ̀lú di gbogbo bọ́dì yẹn onáà bẹ́ẹ̀ mú ṣe gbogbo iṣẹ́ ti ṣe ara wa ṣe ìdóbi bọ́dì àwa egun kan tó yọ látara ádámà ni òun náà dẹ̀ ń ṣe gbogbo bọ́dì ẹlẹ́gídé gbogbo dá ń ṣùgbọ́n nǹkan tó di bọ́dì jésù ọlọ́nkà sọ pé pọ́n kí bọ́dì yìí ó rí bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni kí jùlọ ló kàn lọ fẹ́mi sí la bọ́dì yẹn wà nínú kíni ọ nínú Mariam ọlọ́wọ́n ni kí jùlọ lọ fẹ́mi sí bọ́dì yẹn lára ó wá di jésù so bọ́lọ́wọ́n bá ti ṣètò jésù nìyẹn ọlọ́run bá wá ní wàkánà amúrán. ọlọ́run ọba ní fàkánà amúrán makundiyan wọ́n ká yà kan fún wa sí ká ló dúró ká má bínú. fàhámàlátì òfan tábàlátì bíi mọ́kànlá kọ̀síyá. ọlọ́ni fàhámàlátì ù lójú ẹsẹ̀ yẹn náà mariam dẹ̀ lóyún rẹ̀ fa ama láti hù ó lóyún ẹ̀ e. so àwọn àfáà wọn ní ọjọ́ mélòó ló fi ní oyún wọn jiyàn lọ ṣùgbọ́n ìtàwọn àfáà ṣàlàyé ni pé bá a ti máa ń ní oyún àwa èèyàn náà ni ó ní oyún yẹn oṣù mẹ́sàn tí wọ́n fi ń lóyún ẹnì kọ̀ọ̀kan òun náà fi lóyún Jésù lóyún yẹn fi wà lára kíni ọ Mariam tí ò sí méjì bẹ́ẹ̀ so ìyá bá sọ pé ọjọ́ kan ni kò sí ẹ̀rí tí ó wà pẹ̀lú ẹ̀ pé ó kàn lóyún bó ti pé bó ti ṣe báyìí bẹ́ẹ̀ ló lọ ṣe kí ni o ló lọ bí i àwọn afáàní fáwù ó lè wà ń gbà míì ó wà níbi ááyà tó pé ọlọ́run bá ti mú àwọn ọmọ èèyàn wá ọlọ́run ló ń dá ọmọ ènìyàn bàtó wá ń sọ bóun ti dá wa tó bá sọ wípé kàlákínà nútífàtà àlàkọ́tà ọlọ́run ọba sọ àtọ̀ ó sọ di ẹ̀jẹ̀ kíkí ọlọ́run wa ní fa àlákínà kíni fàkàlákínà alákọ́tà mọ̀dẹ̀gátà so láàrin méjèèjì yẹn forty days wà bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ló fáwọn bẹ́ẹ̀ kò wá ní ìpè tọ́lá bá dọ̀ pé olóyún rẹ̀ ọwọ́ afẹ́ bí ọwọ́ àlọ́ bí báyìí kò sọ wípé ojú ẹsẹ̀ ló ṣe kí ni o ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà so táìmù ń bẹ ń bẹ dáadáa ètò jẹ́ pé ó ní oyún náà àwọn tó wà nù lé wọ́n mọ̀ kó lóyún Zakariya ó mọ̀ kó lóyún ìyàwó Zakariya ó mọ̀ kó lóyún ṣùgbọ́n ìgbàgbọ́ dáhùn ti ní sí wọn ò dáùtù ẹ̀ ó sì wà nù lé ṣùgbọ́n gbà tó bí ọmọ ló tó di kíní o òun ló tó di wàhálà báyìí kódà náà àwọn tó tún sọ̀tàn sọ yí pé ẹnìkan wà tó jẹ́ pé òun náà wà nínú Bethel Makdas wọ́n máa ń pokọ ẹni ẹni Yusuf anajar òun náà mọ̀ nípa oyún Mariam Mariam náà dẹ̀ ṣàlàyé fún òun náà wà nù ẹni tó wà nù pé ọlọ́run bí Jibril ti yọ sóun nìyí bó ti ṣẹlẹ̀ nìyí oníwòdẹ dáwùtú ẹ̀ ó gbà pé ọlọ́run ọba ló ṣe kí ni o òun ló mú àmì yẹn wá ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn rí pé ó bímọ bóyá di ara wọn ní ọmọ láì ṣe kí ni o láì ní bàbá wọn ni wọn tún fẹ́ sọ pé Yusuf anajari yẹn wípé òun ní ó fún Mariam lóyún lọ́dọ̀ àwọn Yẹ̀húdí dẹ̀ nìyí bẹ́ẹ̀ bá ti ṣe zìnà àwọn gẹ́gẹ́ wọ́n kọ́kọ́ mú ẹni tó bá ṣe zìnà wọ́n ó mú bí èédú wọ́n fi rẹ́ gbogbo ara rẹ̀ wọ́n wà mọ́ káàkiri gbogbo ọjà bàtà gbogbo èèyàn ó rí káàkiri ọjà wọ́n ṣẹ̀ wá lọ́lẹ̀ lóko òfin tó wà lọ́dọ̀ àwọn Yẹ̀húdí nìyẹn bàbá mi wàá dé Mádínà <laughs> àwọn Yẹ̀húdí náà wà lọ ṣe sìnà ànábì wa ní pé àwa ò nídìí pé ọlọ́dọ̀ tiwa kò sófin pé káàkùn ní èédú káwá mú kiri ọjà wọ́n ní kálẹ̀ lóko ni ànábì wa ní pé ìdánwò yìí ni kẹ́ mú o bóyá ká lo <laughs> òfin tiwa wọ́n ní káwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà onímímanu yẹ̀wúdí ó lọ gbé ìwé wá wọ́n wá ń dọwọ́ bo ìwé ìpè rárá amánàbíàlà ni àìsè bẹ́ẹ̀ so wọ́n wá ń parọ́ níwájú àníṣe sọlọ́m tẹ́lẹ̀ mọ òfin tó wà nù ìwé wọn tọ́gbé Islam ti wá ṣe òfin yẹn ó ti wá mú àwọn nǹkan ó ti wá tún ṣe rúkṣọ̀ bẹ́ẹ̀ ẹ́ so ládàra bẹ́ẹ̀. ìyẹn ló jẹ́ kí pé ìgbà tí Mariam bímọ wọn wá wọ́n di pàǹpà wá pé a ìwọ yìí ó ti ṣe zìnà so bóyá pé ọlọ́run bá jẹ́ kí Jésù sọ̀rọ̀ lórí ìtẹ́ ṣùgbọ́n tó ti àwọn wọn ní olómi lọ́dọ̀ àwọn wọ́n Jésù ọmọ ni wọ́n ìyá rẹ̀ ni bí dáhùn kọjá yẹn wọ́n ní sẹ́ lọ́rọ̀ tó sọ yẹn ìdè ni ọ̀rọ̀ tó sọ lórí ìtẹ́ yẹn ìdán lọ́rọ̀ tó sọ lórí ìtẹ́ ìdán ni wọ́n ọ̀jà amọ̀ntà ń gbọ́ wọn ni so báwọn Yẹhudi ti lọ ní tiwọn nìyẹn àwọn kan wọ pé ẹ èèyàn lọ sọ̀rọ̀ lórí ìtẹ́ báyìí ọlọ́run gan ló jàre àwọn kan ní ara ọmọ ọlọ́run ni so bí wọ́n ti bẹ̀rẹ̀ nu àwọn kan láti wọ́n pé àti òun àti ìyá rẹ̀ àti ọlọ́run mẹ́ta la ní so tírì ni tírì yóò sì máa jẹ́ yọkan so kọ́lọ̀ kó sànù wa báyọ̀ tí wọ́n sọnù nìyẹn ọlọ́ni fa ama láti hù. ama láti hù fa tábàlá ti bí ìlàkánà ọ̀sìnyà. ọlọ́ni wa lóyún ẹ̀ ó gbóyún ẹ̀ lọ fásitì dọ́pẹ́ gbàdé wá pé fàǹtàbàdà ti bì í. fàǹtàbàdà ti bì í màkàlà ọ̀pọ̀síyá. ọlọ́run ní ìtàbàdà ti bì í ó wá jáde pẹ̀lú oyún yẹn ó gbé jésù lọ màkàlà kàn sí ìyá ọlọ́run ni wọ́n gbé lọ sí ààyè kan tó jìnnà ó ti rí àmì pé òun ti fẹ́ bímọ sọ ọ lọ sí ààyè kan tó tún jìnnà nínú igbó ọlọ́bẹ̀ so ọlọ́ba wa máa ṣàlàyé yòókù fún wa ní ọ̀la so ibi tó lọ báwo ló ti ṣẹlẹ̀ sí àwọn kan wo ló ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ sọ fún wa bí jésù ti bẹ̀rẹ̀ káwọn bá pè lọ́lọ́run ìbẹ̀rẹ̀ ló ń sọ fún wa yẹn ọlọ́run mú wa láti bẹ̀rẹ̀ wa gbẹ́nu ẹ̀ ti bẹ̀rẹ̀ wa bí mẹ́mẹ́ ẹ̀ ti lọ bí mẹ́mẹ́ ẹ̀ tún gbà so ó ń lọ báyẹn nìyẹn ó ń lọ síbi àyè tí wọ́n ń pè ní bẹ́tù láàmì so ibi àyè náà ń pè ní bẹ́tù láàmì so ilé ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ẹran so àárín ibẹ̀ òní lọ yẹn so àyè yẹn náà ń pè bẹ́ẹ̀ wọ́n padà wọ́n tọ́jú ẹran bẹ́ẹ̀ náà níbẹ̀ gbẹ́tò láàmì ni wọ́n ń pè nísìn so àyè tó lọ nìyẹn so àwọn àmà kàwé lọ ní ọ̀la so kọ́lọ́n bá kó sọ wájú ọ̀la náà lọ subhanaka wa bihamdi shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.